وعلى آله وصحبه ومن أما بعد باب صلاة الكسوف báàbù tuntun ni afẹ́ bẹ̀rẹ̀ dárúsù wa lónìí pẹ̀lú ìgbọ́ràn ọba ọ̀rọ̀ nípa sọ̀dáàtò kùsù nínú àwọn ìrun tí sẹ̀rí àsìláàmù ní ọ̀nbẹ tá a lè máa kí àwọn ọ̀run tí a lè kà fún náà àwọn zawaatu asbab ìrun téèyàn ò lè sàdéédé dìde pé ẹ̀já kírun báyìí àfi kí sábàbí kan ṣẹlẹ̀ òní máa fa kí akérò àwọn ọ̀run báyìí alákọ̀ọ́kọ́ nú àwọn ọ̀run yìí òun lè ti afẹ́ ṣàlàyé lórí rẹ̀ nínú àwọn àhàdìsù tòní òun ni sọ̀dáàtò tòṣù ìrun tí a máa kí nígbà tí ìmọ̀lẹ̀ òrùn tọ́ba pamọ́ díẹ̀ àbọ̀ pamọ́ yányán àwọn kòsófò kọ́mọ àbí ìmọ̀lẹ̀ òṣùpá tá a mọ̀ tí máa tàn lálẹ́ bóṣùpá bá wà nígbà tó yẹ kọ́ mọ́lẹ̀ tí mọ́lẹ̀ yìí wá dínkù díẹ̀ àbọ̀ tiẹ̀ pamọ́ yányán òun ní ọ̀pọ̀lọpọ̀ bóyá tí ó tètè yí ọ̀pọ̀lọpọ̀ ni pé kápẹ́ tí wọ́n ń pè ní eclipse ìmọ̀ òòrùn lọ́sẹ̀lẹ̀ sí ni àbóṣùpá eclipse náà wọ́n ń pè ní alkusufu walkusu lédè lárúbáwá kí ni ìdájọ́ sẹ̀ríà ń pa tí kùsùfù bá ṣẹlẹ̀ àbí kùsùfù lọ́ bá ṣẹlẹ̀ ṣé ẹ̀kọ́ ìsìláàmù ni irú ìwà jàhìlì kan tá a máa gbọ́njọ́ òun ká máa wá kígbe ká máa lùlù kí ẹ̀sìn lọ bóòrùn kó bóṣù pálẹ̀ ẹ̀sìn lọ bóòrùn torí ẹ̀sìn kọ́ọ̀dù àwọn kan ní pé òun àtòṣùpá ní ń jà òun pé òun ní ọ̀jẹ́ kí ìmọ̀lẹ̀ òṣùpọ̀ lálẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí níbi tí ìmọ̀ al-Qur'an karim àti sunna nebo muhammed sallallahu alaihi wa sallam bá wà ìmọ̀ tanná ìmọ̀lẹ̀ bẹ́yàn ṣe gbàgbọ́ yìí kọ́dà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní sọ́mọ̀ ní ti ń ṣẹlẹ̀ ní lórí ilẹ̀ ni ẹ̀sìn islam tó sì jẹ́ sìn tó pé gbogbo tí ó ṣẹlẹ̀ láyé islam kọ́ wa bó la ṣe ṣe ní kúkúrú gbogbo gbàtà bá rí eclipse yìí àìdá ọjẹ́ tó rùn ni àbọ̀jẹ́ tó sùpá ni ọ̀rọ̀ nípa bó nìyẹn ṣe irú kí ni sẹ̀ríà ìsìláàmù pa wá láti pé ká ṣe òun ni báàbò ìkóso tí a fẹ́ kà lónìí ká gbọ́ ọmọ tí wọ́n hàbí. باب صلاة الكسوف عن عائشة رضي الله عنها أن الشمس خطفت على آل رسول الله صلى الله عليه وسلم فبعث مناديا ينادي الصلاة جامعة فاجتمعوا وتقدم وكبر وصلى أربع ركعات في ركعتين وأربع سجدات وعن أبي مسعود عقبة بن عامر الأنصاري الغدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آيتان من آيات الله يخوف الله بهما عباده وإنهما لا ينتسبان لموت أحد من الناس ولا لحياته وإذا رأيتم منهما شيئا فصلوا ودعوا حتى ينكشف ما بكم حتى ينكشف طيب. الحمد لله عن عائشة رضي الله عنها أن الشمس خطفت على أهل رسول الله صلى الله عليه وسلم فبعث مناديا ينادي الصلاة جامعة فاجتمعوا وتقدم فكبر وصلى أربع ركعات في ركعتين وأربع سجدات صلى الله عليه وسلم ọ̀rọ̀ nípa alkusuf walkusuf ẹ̀rí pé méjèèjì jọra wọn ní èdè òyìnbó eclipse náà làwọn ń pè àti tòun àti ti òṣùpá gbọ̀dẹ́lẹ̀ lágbáwá kusufu ń bẹ kusufu ń bẹ ìyàtọ̀ wọn ní káàbù níbi ti ọ̀kan káàbù níbi ti èkejì èyí tí ọ̀pọ̀ jù òun ni kí a máa lo alkusu fún oorun káàsì máa lo alikusufu fún òṣùpá bàbá ikú oorun lọ́tẹ̀lẹ̀ síbẹ̀ àmọ́ tó máa wáyé ńgbà míì bá ti kà ń nọ àdìsí yìí àti nínú ayé Al-Qur'an ọlọ́run tó máa lò lọ́nà míì ànábì náà máa lò ó a lè pe oòrùn a lè ní ṣé kùsùbù lálẹ́ àmọ́ pé a lè pe kùsùbù àṣàmù ìmọ̀ wa bẹ́ẹ̀ a lè pe kùsùbù alikọ́mẹ̀rì àmọ́ èyí tó pọ̀ jù ní kùsùbù ṣàmùsì wà kùsùbù alikọ́mẹ̀rì ni ọmọ wa kátó bẹ́ẹ̀ sínú hadith àkọ́kọ́ lónìí hadith wa aisha rọ́bì ọlọ́ọ̀bù àná asọ́lẹ̀ kan ní níjọ́ àbí bóyá láwọn àdúrà àwọn abòmíì náà ti sìn yín ntí wọn ń gbọ́ yí ń pa kòsúfù àbí kòsúfù ni pé bóyá òṣùpá àtòrùn wọn ń jà àbí nínú kọ́dà láyà nẹ́gbà muhammed sallallahu alayhi wa sallam oríṣi ìgbàgbọ́ kan nu ìgbàgbọ́ tí ń bẹ láyà nẹ́gbà muhammed sallallahu alayhi wa tá nẹ́bí ti ní òun náà ò rí bẹ́ẹ̀ òun lákàánú hadith àwọn gbàgbọ́ ń gbà ní pé bí kùsùfù bá tẹlẹ̀ tòun ni àbí tó sùpá ni á èèyàn ńlá kan ló fún àbí á wọ́n bí ọmọ ìmọ̀ kan lónìí ìgbàgbọ́ ní bẹ láyé anabi sọ̀rọ̀ sọ́lọ̀ anabi ní irú gbàgbọ́ báyìí náà irọ́ ni a padà sáré àdìsí wa lónìí pé àtòrò àtòsùpò ní torí ikú ẹnìkan àbí torí ìgbẹ́ nìkan wáyé kí wọ́n ṣe bákan káfí eléyìí náà wé ohun tá a máa gbọ́ nílẹ̀ wa lẹ yorùbá bí i náà a bí ọ̀ràwọ̀ kan bá ti dá nǹkan mọ́ ẹnìkan kú nù ya ọ̀ràwọ̀ kan tó dá ẹnìkan tó bọ́ nù gbogbo eléyìí kọ̀ lẹ́rù láàbí kọ̀ọ̀ánì wàlà àbùsọ̀nà kò sì dá ọlọ́run bá ní ẹ má máa tàkọ́ wàlà àlọ́ ẹ má gbẹ̀nu ọlọ́run ọba sọ nǹkan ẹ̀ kíni ń jẹ́ alùpùsù wàlùpùsù torí ẹ̀ ló jẹ́ mú kíra ṣe olùsámi bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ìmọ̀kùnmọ́ ọ̀tá àlà lọ́wọ́ báyìí bá gbà wá. ká tún wo bó làwọn onímọ̀ nínú islam ká fi mọ bó láti pọ́n wọn ní bó láti bàbàrà wọn tó tó gbé wọn gbìyànjú púpọ̀. ìmọ̀ wọn yìí ti pé mọ ẹbẹ̀rún ọlọ́wọ́ba nìkan wọn máa kọ́lá gbogbo ń dín lọ láyé náà ìmọ̀ wọn débẹ̀ lára tí àwọn onímọ̀ mùsùlùmí sàlàyé fún wa ni pé bàlẹ́gbà muhammed sọ̀rọ̀ sọ́dà ń tẹ̀wé òun àtòsùn pé ìyá ọlọ́ọ̀dì sọ bẹ́ẹ̀ náà alukur'an kẹ̀lé lásìkò tuyàmbá bílà á àǹtòdìrí kàlùkọ́mọ́rọ́ wàlẹ̀ lẹ́yìnlú fàbíkù nàá wà kúlùn fi fàlàkín yẹtùbà. kó wá ní lọ díẹ̀ ọlọ́ọ̀dì ọ̀tẹ̀ fọ́kẹ́ nìkan kọ́kọ́ ló fẹ́ gbà wájú èkejì àmọ́ kí ni jẹ́ kò sóò kí ni jẹ́ kò sóò ìtumọ̀ rẹ̀ ni pé àti òòrùn àti òṣùpá wàlárùbù kọ́dà ilẹ̀ tí à ń rìn lórí rẹ̀ yìí gbogbo wa kẹ́yìn obìnrin yẹn bẹ́ẹ̀ sunna nàbà muhammed sọ̀rọ̀ sọ́nà náà tọ́ka sí bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n ń yí òòrùn lórí kan òòrùn lọ kó ló ń fi kini wàkúndó fi fálákì yẹsùbàfẹ bẹ́ẹ̀ ló sùpá náà lọ òṣùpá òkú kódà ilẹ̀ táwa rò pé ilẹ̀ ọdún lójú kan máa ní ọ̀rìn lórí ẹ̀ lójú tiwa lórí bẹ́ẹ̀ ilẹ̀ náà tàdúrò ilẹ̀ náà ti yí nínú bọ́lọ̀ ti ṣètò bó ti ṣètò ayé àti tọ̀rọ̀ gbogbo eléyìí ọmọ ẹgbẹ́ báwọn afá bá ń sọ fún wa láti pé ká mọ̀ pé ní bẹ́ẹ̀ yìnyín bóyìnyín ọ̀bá dàrú kò ní pẹ́ ọ̀sọ́ lọ́rùn torípé láti ìgbà tí gbogbo wọn jẹ́ ń lọ yìí òun ń lọ òṣùpá ń lọ ilẹ̀ náà yí tiẹ̀ náà ọ̀kan kan ò sì dàrú tàbílù làbí ìfìlàyé ètò ọlọ́run ọba tó lágbára tó sì nímà kọjá gbogbo onímọ̀ kí ni màá wá ń fa babari kòsó kò ṣáǹpì lọ́sàn-án kó rùn kí ra wà bí màálẹ̀ rẹ̀ kọ́ pamọ́ díẹ̀ òun náà ń pè ní alùkòsóhù alùdùsì alùkòsóhù àdúsì apá kan díẹ̀ alùpùpù kúlí òun ni pé lọ́sàn-án gangan ló ti dàbí alẹ́ ó lè má ju ìṣẹ́jú kan lọ ó lè má ju méjì lọ ní tí ò tún bí báyà bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn kọ́dọ̀ ṣẹlẹ̀ ní nàìjíríà tí báyìí náà pàtàkì jùlọ ń dùkà tí wọ́n ń pè ṣáàkì tí gbogbo èèyàn wá wò kọ́dà àwọn èèyàn wá láti ibi tí èsè nàìjíríà wá wò pé alikosofu kuli lishamu ọ̀rọ̀ pàmẹ́yẹyẹ tàbí ìdíyèsí pẹpẹyẹ ni kí ìsàlẹ̀ ni àwà. àwọn onímọ̀ wa di oyé wa pé kí ni ń fà á wọ́n ní ti ń fa kosofu shamsi òun ni pé hailula zulmatil kọ́mẹ́rì bẹ́yìn na shamsi wà láwù hailula zulmatil kọ́mẹ́rì bẹ́yìn na shamsi wà láwù bí a ṣe ní nínú ètò ọlọ́run àlùkọ́mọ́rò òṣùpá ń lọ díẹ̀ òòrùn ń lọ díẹ̀ ilẹ̀ náà ń yípo bọ́bá wá dìgbà tọ́lọ́wọ́n bá bá fẹ́ kó rí kárí òṣùfò yìí gbòógì òṣùpá òkùnkùn òṣùpá yóò wá wà láàrin lẹ́lẹ̀ àtọ̀run ìgbà yẹn láwa la ní kíni òṣùfò àṣàmùsì tọ́ba ẹgbẹ́ kò tó fòlùkọ́mọ́rì ní ilé ìdí máa ń ṣẹlẹ̀ lálẹ́ àwọn onímọ̀ di oyè wa tó sì ní àkọọ́lẹ̀ tí gbogbo àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀jọ̀gbọ́n náà fi hàn bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà lórí lónìí lẹ́yìn táwọn onímọ̀ ti sọ kalẹ̀ òní pé kìí ṣe kó wọn àtòṣùpá ń já ẹnìkan kú àbí wọn bí ẹnìkan ètò ọlọ́run ọba ni ǹjẹ́ ń fa kò sóòfò kọ́mọ̀rì ní kíni hailulatu zilul ardi bẹ́yìn na ṣẹ́ǹtì wọn kọ́mọ̀rì hayilula tó الأرض بين الشمس bẹ́yìn náà ṣẹ́mùsí wà lùkọ́mọ̀rù ibòógì ti lẹ́ẹ̀lẹ̀ tá a wà lórí èyí tóun náà yí ọba dìgbà kan yóò wá kó sáàrin oòrùn àtòṣùpá òun ni ó di mẹ́lẹ́ òṣùpá ni oníjọ́ hàn fúngbà tọ́lọ́wọ́ bàbá fẹ́ kó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. eléyìí ni òfin ní jẹ́ kọ́ yà wá lẹ́nu bí láwọn kan láwọn ti mọ̀gbà tí eclipse ó ṣẹlẹ̀ lọ́dún mẹ́rin sísìn sẹ́kùn rìsáàmù mi tẹ mí yà ní gẹ́gẹ́ bí yẹn ti ti bó ti lè lo ìmọ̀ kan nú àwọn àmà kọ́ mọ̀ pé yà aago báyìí ló ràn yọ̀ lọ́la kọ́ bá mọ̀ pé gbà báyìí ni ẹ́kílípsì ọ̀sẹ̀lẹ̀ náà ìwọ̀n òsínú ìwọ̀n lẹ́yìn ìwọ̀n òsínú máa kọ̀kọ́ sẹ́kùn rìsáàmù mi tẹ mí yà ní ọba ní mọ̀tìmú fàtàwá ní mujalladu twenty four alimujalladu rọ́bì wàlẹ̀ láti page two fifty four bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ní alimara yìí àti ka gbogbo ẹ̀ lónìí mọ̀tàbílẹ̀ yìí máa kí ma alùlámà báwọn onímọ̀ mùsùlùmí ti jinlẹ̀ tó nù mà àti ma alukur'an àti sunna àti mandi ń tẹ̀lé sí wa láyé gan. bí kùsùfù bá wá tòun ní lọ́sàn tó fi yé wa láwọn nǹkan míì tó pé ní yóò tètè jẹ́yìn ọmọ kọ́dà kò ní ọmọ pa àwọn onímọ̀ jẹ́ oyé wa pé kòsófò sàmùsì èyí tí máa ń ṣẹlẹ̀ lọ́sàn-án ẹ́kílẹ̀sì ọ̀rùn lọ́sàn-án wọ́n ní ò ní ṣẹlẹ̀ ìlà nígbà wo fi làyàlì ìsọ̀rọ̀ fi làyàlì àdìsọ̀rọ̀ wà kòsófò kọ́mọ̀rì láyé ṣàdúgbò ìlà fi làyàlì àlìbìdàr ìlà fi làyàlì àlìbìdàr. ẹ ní rí bí eclipse òòrùn ọ̀sẹ̀lẹ̀ ilà bíi làyàlí àdìsọ̀rọ̀ ìgbà tó sùpá máa ń parí oṣù ni ìgbà wọn ní ọ̀jẹ̀ ẹni wọn bá ní eclipse ṣẹlẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù ojú ọ̀run ẹ̀pẹ́ lógún ẹni wọn bá ní eclipse òòrùn ṣẹlẹ̀ lógúnjọ́ oṣù ojú ọ̀run ẹ̀pẹ́ lógún tẹkidiru làwọn àti ìzẹ̀lẹ̀ àlímì tó ọlọ́wọ́n bọ́bá ìṣẹ́fẹ́ kò sófò kọ́mọ̀rì ni kò ní sẹlẹ̀ ilà ìlàyàlì alẹ́bìdàr ìgbà tó òṣùpá máa di kíni òṣùpá bádàdì táwa náà máa gbọ́ ìtumọ̀ ìbìdàrù nù ìgbà wo ni máa rí bẹ́ẹ̀ láti di ọjọ́ kẹ̀ńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí òru ọjọ́ kẹrìndínlógún gbogbo kò sófò kọ́mọ̀rì eclipse òṣùpá jẹ́ ọba sẹlẹ̀ ìgbà tó gbọ́dọ̀ sẹlẹ̀ nǹkan kan tá a máa gbọ́ tí ò dáwà náà mọ́nú jíra tó wà àmọ́ àwọn onímọ̀ pẹ̀lú irú àlàyé báyìí ni ọmọ wa tàn mọ́lẹ̀ rẹ̀ pé anabuwa eh, muhammad sallallahu alaihi wa sallam kábàrà jẹrí ní ọmọ kábàrà jọ yídì ni wọ́n ní gbà tó máa nábì kú ní anabi sallallahu alaihi wa sallam wọ́n ní ibrahim ló kú anabi ọwọ́ abanujẹ ló fi kábàrẹ̀ méje ló fi kábàrẹ̀ mẹ́fà àlàyé táwọn onímọ̀ ń tẹ̀yí fi ń yé wa pé kò lè rí bẹ́ẹ̀ torípé ńjọ́ tí ibrahim kúnnú àdídẹ lẹ́ẹ̀kejì lónìí ìjọ òní kòsófù sàmù tẹ̀lẹ̀ tí ń bẹ lákọọ́lẹ̀ ìtọ́ lákọọ́lẹ̀ lò pé ńjọ́ tí ibrahim ọmọ anábọ̀ muhammed sọ̀rọ̀sọ́lá mú kú ìjọ òní kíni khasifati sàmù kòsófù sàmù tẹ̀lẹ̀ àwọn yẹn wá ń pé aa kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ ibrahim ọmọ anábì fàyè lẹ̀ lónìí ẹ̀kọ́ tà anábì kọ́ wa ń bí bí wọ́n bá ń ti nǹkan ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń dára sí lọ́rùn ọlọ́run máa wá sí ìtìká gba ọlọ́run kan alédè bẹ́ẹ̀ ni anabi ọ̀gbárú ẹ̀ anabi sọ̀sọ́lá ń jáde ní wí pé ẹgbẹ́ nu yín tọ̀hún o àtò àtòsùpọ̀ ò ní wọ̀ wọn ò sì ní yọ ní olùkọ́ ẹnìkan àbí wọn bí ẹnìkan ọmọ anabi nìyẹn sọlọ́lọ́ àwọn sọlọ́ láwa rẹ lomi wọn parọ́ ntọ́ mọ̀ pé nkóhun ṣe ọlọ́run ló ṣe ẹ̀ mọ́ òun náà sì máa wá bíi yọ ma wa tún yọjú ká pé ibi ọlọ́run gbà fún wa dé kakọ ẹ̀kọ́ látara anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sí ntí wọn kò sí bí wọn bá ti fẹ́ gbé anabi kọjá abitọ́lọ̀ ní kọ́ wá anabi máa kọ̀ ní sallallahu alayhi wa sallam tẹ́lú rẹ̀ ti pọ̀ lórí hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam so nípa báyìí ntí àlàyé ní kúkúrú nípa ntí ń jẹ́ alikosofu wa alùpùpù òun nìyẹn kò sí bóòrùn àtòṣùpá kan ń jà ẹnìkan kú ẹnìkan wọn bí ẹnìkan àdàbí ni ò rí bẹ́ẹ̀ nti ń fa àlàyé rẹ̀ ní ètò ọlọ́run ọba ni záàlì kàtàkùdí irú àlàáfíì ìdílàáyé àbíkú wa alákọ̀ọ́kọ́ lónìí nípa tí ọwọ́ àti pàtàkì báwa tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ ń pé irú pé ìta wíì náà kọ́dà bí yẹn bá kàwé ó lè kàn nù òwe náà àmẹ́wò lọ́kàn wá pé nípa ọ̀rọ̀ sẹ̀ríà kí ni sẹ̀ríà fi kan ọ̀rọ̀ eclipse bọ́ bá tẹ̀lẹ̀ kí ni sẹ̀ríà ni a ti òun wá ní àwọn àhàdìsù tí a fẹ́ máa kà yìí. àdìsù alákọ̀ọ́kọ́ ni àdìsù ya ńlá wa aisha rọ́bì ọlọ́hu anha. أن الشمس خطفت على عهد رسول الله صلى الله عليه وسلم عائشة ni oorun ìràwọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ pamọ́ táǹpẹ̀ ní eclipse ọ̀sẹ̀lẹ̀ láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam. bàbá àfẹmùnádìyàn yunadi ọlànàbí wa ní kẹ́nìkan ó dìde kọ́ máa pe àwọn èèyàn kí láàrin ìgboro kọ́ máa wí pé kí ni asọ̀lá tajà mìíràn asọ̀lá tajà mìíràn asọ̀lá tajà mìíràn. èyí ò ní pé bí kùsùfù bá tẹlẹ̀ ọ̀sán lọ́tẹlẹ̀ ni àbí ti alẹ́ ti tòṣùpá ni èyí lọ gbé máikrófóònù kọ́ máa pè ń mọ́sálásí èyí tá a fi pè ń tá a fi pè ń kùsùfù àbí kùsùfù ni pé kí ni asọ̀láta jáàmìà asọ̀láta jáàmìà bá nàbí ti ṣe nìyẹn sallallahu gbogbo eléyìí àwọn náà ń wọn wá mẹsàlájú wọn wá bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam wàtàkọ́dàmà fàkàbàrù anabi wa gbàwájú wọn ó lídìí wọn bí irun náà wọn kábàrà wàsọ́là àrùbà àràkàákìn fi ràkàtẹ́yìní wà àrùbà àsàjàdà anabi wa kírun mélòó ẹ àrùbà àràkàákìn rakaati ibẹ̀ yẹn kìí ṣe raka àrùn rakaatu bẹ̀rù jámù kínní jámù rúkú òun làwọn afáàbí máa sọ pé mọ̀nkánà ṣéèkùhù kìtàbùhù ẹni ọba ipá àpá rẹ̀ náà ní kíra rẹ̀ òun náà ní ń da ká ní ń da gbọ́yé fún rẹ̀ kò láàbá ọmọ fọwọ́ rẹ̀ tọ́jà ah, eléyìí ọjọ́ raka àmọ́ raka tún yíyá náà ìwé yẹn èyí tí ó mọ bàjẹ́ nú ẹ̀sìn wọn ni ọ̀pọ̀ tó ìjọ mọ̀ tún sí lọ. nítorí bẹ́ẹ̀ irú eléyà ara ìbílẹ̀ yẹn ti mọ wúlò àwọn àfáàní àwọn onímọ̀ tẹ́lẹ̀ wọn ti lẹ̀ nú mọ̀. bẹ́ẹ̀ yẹn bá ka eléyìí lóòótọ́ yọ dangan mí lẹ̀ yóò ní raka mẹ́rin lànàbí kí ní ní jọba nàbí kí sọ̀rọ̀ àtòlùkòsó bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ àmọ́ tún bẹ́ẹ̀ ni pé rùkú mẹ́rin lànàbí rùkú arba'a raka'atin fi raka'atayni ìrakanu arba raka'atin ruku raka mélòó sẹ́mi pé ordinary lè fi yẹn bá ruku raka mélòó nù nítaafi mọ̀ pé wọn kò sófo yàtọ̀ nìyẹn fi raka'atayni gbogbo ruku wáyé nínú raka mélòó raka méjì péré bó o láti wá sí yóò fi rí bẹ́ẹ̀ àlàyé rẹ̀ ń bọ̀ ń bẹ àdídẹ́lẹ̀ wa arba rọ̀bà àtàjàdà àti forí kalẹ̀ mélòó mẹ́rin ní kúkúrú ni pé ìrún sọlátul kùsùf àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ nísìn ni pé bí ọba kírun kùsùfù tòrùn ni àbí tó sùpá ni lálẹ́ rákà méjì náà lèèyàn máa fi àmọ́ nínú rákà méjì yìí ẹ̀ẹ̀mẹ́rin ni ó rù kú ẹ̀ẹ̀mẹ́rin ni ó sì di orí kalẹ̀. bó wá ní tẹ̀síìlù rẹ̀ òun ní hadithu abi masoud rabi allahu anhu àbí àbí aisha tó kún kan lẹ́yìn hadithu abi masoud náà rabi allahu anhu ajma'in. عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آيتان من آيات الله يخوف الله بهما عباده وإنهما لا ينكسفان لموت أحد من الناس ولا لحياته فإذا رأيتم منها شيئا فصلوا وادعوا الله حتى ينكشف ما بكم أبو مسعود البدري رضي الله عنه هنا بحديث ولا تدع النبوة محمد صلى الله عليه وسلم نبوة خسوف خسوف إناني ọlọ anabiwa muhammad sọlọ sọlọ wípé iná sẹ́ǹfà wà lọ́mọ àti òòrùn ní o àtòsùpá ní o àyàtá ni mi àyà ti là wọ́n yìí ṣe ń tẹ̀yàn máa bọ̀ tẹ̀yàn máa sìn àyàtá ni mi àyà ti là àmì méjì ni wọ́n jẹ́ nínú àìmọye àmì tọ́lọ̀ ní méjì péré làwọn jẹ́ ní kíni mi àyà ti là nínú àìmọye àmì ọlọ́run kéèyàn ọmọ sọ òrùn di nǹkan míì kọ́mọ tó sùpá di nǹkan míì àwọn tí ń bọ òrùn ń bẹ lónìí àwọn tó mú sùpá lọ́lọ́run wọn ń bẹ lónìí ànábì ń sọ fún wa sallallahu alaihi wasallam pé àtòrùn àtòsùpá ẹ̀dá ọlọ́run ni wọ́n ẹ̀dá ọlọ́run àwọn kan jẹ́ méjì nínú àìmọye àmì tọ́lọ́wọ́n bá ní. wà iná yòókàwífò lọ́hùn bí ní mẹ́ ìbáàdàhù ọlọ́run a máa wá lo àtòrùn àtòsùpá láti fi dẹ́rù bà àwọn ẹrú rẹ̀ láti gbàkàdégbà kan eléyìí ni ó jẹ ká mọ̀ pé ọmọ mùsùlùmí tó bá rí tí kùsùfù ṣẹlẹ̀ lọ́sàn-án àbí kùsùfù ṣẹlẹ̀ lálẹ́ ìṣesí tí ọmọ mùsùlùmí ó ṣe tí ó fi yàtọ̀ fáwọn tí èsè mùsùlùmí kìí ṣe pé njẹ́ wà á kọ́ ọmọ mùsùlùmí mi pé kíkó wọ́n wá mú kámẹ́rà ànsẹ̀ abẹ́jọ́ lọ gbé kámẹ́rà nídìíká abẹ́jọ́ gbé kámẹ́rà yìí agbọ́dọ̀ pé èmi ní ìyá bọ́bá ti rí báyìí sẹ́yìn ọlọ́kàn níta bí mọ̀ yàtọ̀ láàrin mùsùlùmí àtẹ̀jí èsè mùsùlùmí nù ànábì ní yòókàwífò náà òbí yìí má ẹ̀dá àdàbò ọlọ́run ọba ń fi ń dẹ́rù bá àwọn èèyàn nígbà bá ti fẹ́ sùn gbàgbéra ọlọ́run wa fi wá àmì yìí lọ́sàn-án gẹ́gẹ́ bí ìgbà di òru àlùkò sófò kúlì ṣe máa rí nìyẹn lọ́sàn gẹ́gẹ́ yóò ti dàbí gbàtẹ́ wà láago méjìlá alẹ́ torí pé ìmọ́lẹ̀ òun ọ̀pamọ́ yẹn àbí gbà ní ìdajì àbí ìdá mẹ́ta òun ní ọ̀pamọ́ bẹ́ẹ̀ ni máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá di di ìjọdé kòsókò kọmọrin náà bá ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ń fele yìí táwọn èèyàn jí ni pé ẹ mọ̀ pọ́lọ́run gbà kan bẹ́ẹ̀ ní ń tètò bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbàgbéra èyí ò ní pé yòókà wíwò lọ́hùn bíi máa ìbáàdà wò ọlọ́wọ́ wa pé ká wá sọ ọ́ di ọdún ká sọ di ntàkùn wa torí pé bá rí báwọn èèyàn bí máa ń ṣe nílùú èbó àbí nǹkan kọ́dà yìí tó kan yìí àwọn àwọn ní àwọn airlines àwọn ní àwọn tó ń sọ ọ́ di wọn làwọn jọba san iye dọ́là lọ òkè sọ́mẹ̀ bí ó ti máa wọlé díẹ̀ díẹ̀ jọ pamọ́ ọlọ́lọ́ máa yẹ millions of dollars táwọn rí ń jọ kàn lẹ́nu ìtẹ́jú kan ní méjì eléyìí kọ́ ni ọmọ mùsùlùmí gbọ́dọ̀ sọ ẹ́kírísì bí nígbà mẹ́bí sọ fún wa nìyẹn kọ́mọ mùsùlùmí ọ̀tà ti fi bẹ́ẹ̀ tají pé a ọlọ́wọ́ bá tọ́ lágbára àti tẹ́lẹ̀ yìí gbogbo ń tẹ̀lé ń ṣe ń pa mẹ́jìmúrò bẹ́ẹ̀ kan ò ní mi bọ́lọ̀ ń bá bàbá ẹ gbá mi mú agbára òun ní tó tó àgbóṣùpá eléyìí ni ẹ̀kọ́ tí anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lá ní àmọ́ kọ́ níbi àwọn tá a bá ti mọ̀ bí dé máa rí tẹ́lẹ̀ kọ́kà wá yí padà lẹ́ẹ̀kan náà yòókà òye kò lọ́ọ̀hùn bí ìmọ̀ ẹ̀dá àdàbò ọlọ́wọ́n bá fi ń ta àwọn ẹrú rẹ̀ yìí ọlọ́wọ́n bá fi ń dẹ́rù bà wá káfí lè mọ̀ ọlọ́wọ́n bá gán ti ń tètò. nípa báyìí anábì ní bábá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n iná njọta anabi sọ̀rọ̀ yìí onídjọtọ ma anabi sallallahu alaihi wasallam tá n ibrahim ti ọsàlàyé ìjọ tí ibrahim ọsàlàyé kòsófò sàmtì wa tẹ́lẹ̀ njọ náà eclipse ọ̀hún tẹ́lẹ̀ lọ́jọ́ tí ibrahim ọsàlàyé àwọn yẹn wá ń gbé gbòòrò madina njọ náà pé a àkọgbọdọ má rí bẹ́ẹ̀ ọmọ anabi sọ̀rọ̀ sọlá fún fàyè lẹ lórí torí ẹ tó ọ̀hún yìí tí ó yí màlẹ ọ̀hún ìjáde dáadáa ọ̀làwílẹ̀ kan pé bí wọ́n bá ti yí èdè èèyàn máa yàn lọ́rùn kéèyàn sáré bọ̀ anabi wa bọ́ta anabi ni wà iná ọmọ láyà nkàṣífà ni ìmọ̀wù ti àhàdé mínàna àtọ̀láàlì àyàbí anabi látọ̀hún àtòṣùpá ọ̀kan kan wọn ò ní kó ní kó ní yọ orí bẹ́ẹ̀ nìkan kú àbí wọn bí ẹnìkan. ń anabi sọ fún ọ pé kọ́tọ̀ ọmọ òun ànábì ọmọ òun wá kú kọjá kó òun ó ṣe bákan àti kó ìbò ṣe bákan o ẹ̀kọ́ ńláńlá lélẹ̀ ìjẹ fún wa níbi ìdí ayé táwa ń lòdò ní. nípa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń tì máwọn èèyàn lọ́rùn tí wọn ò tètè bọ́ ọba ànábi ṣe bọ̀ ní sọ̀lọ́lọ́ àyọ̀sọ́lá. ìṣe yẹn mọ̀ pé wọn lágbára ọlọ́run ló ṣe é wọ́n sì máa parọ́ rẹ̀ mọ́wọ́ pé àgbà táwọn ti ní nígbà wọn ti fẹ́ báyìí kéèyàn tàtàrà anábọ̀ Muhammad kọ́ kẹ́kọ̀ọ́ alábìnrin láyà ń kàtúfà ní ìmọ̀ọ́dẹ àhàdé wọ́n láyé àyà kò sí nítorí pé wọ́n bí ẹnìkan àbẹ́nìkan kú láyé ní ẹ́kírísì ọ̀hún wà sẹ́lẹ̀ àbí tó sùpá. àmọ́ alábì ní tọ́tọ́ ti ń kẹ́ ẹ ṣe iṣẹ́ fi máa wá wá wípé ń tọ́pọ̀ abẹ́ ṣe ní àbí a máa wá kámẹ́rà a máa ya fọ́fọ́ a máa ṣe nǹkan kan. alábì ní mùsùlùmí ọmọ ni pé ọlọ́mọ fọ̀tọ́jú ẹ̀sáré ẹ̀kúra yín jọ ẹ lọ mọ́sálásí ẹ lọ kírun. wájú ọlọ́ha ẹ máa wá bẹ ọlọ́run ọba ẹ máa ti sì fà wẹ̀ wá oríjìn ẹ ọlọ́run ọba ẹ kírun ọba. tí n bá béèrè ẹlòmíì níbi nkálukú wa bọ́jú orí wa ti tó yìí bóyá lẹ́lòmíì rí wọn bí wọ́n ti ń kí sọ̀lá tó kù sóbì lórí àbí bẹ́ẹ̀ kọ́ torí pé náà àwọn súnà tó ti parẹ́ ni àtúnpadà kọ́ sọ̀látò lè ṣe kọ́ iná nínú súnà nẹ́bì ni sọ̀lọ́lọ́hùn àdìsọ́dà ẹ̀rọ kan bẹ bójú bá pé ó tó rọ̀ dá nẹ́bì ni a máa kí àfẹ́ ìgbọ́kẹ́ni kò dìde kó kí má nìyí nílùú tí wà yìí ni ó wọ́n kí mẹ́ka wọ́n kí mẹ́dínà wọ́n kí gbogbo. bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àwọn súnà nẹ́bù Muhammad sọ̀lọ́ sọ̀lọ́ náà ló fi yẹ kí àwọn tọ́lọ̀ káwọ wà nù àwọn tí ó máa yé sunna nebo muhammad sallallahu alaihi wa sallam báwo yẹn bá ń gbàgbé rẹ so ọ̀rọ̀ nípa ìrún kùsùfù ni eléyìí fasọ́dù wàdí ọlọ́ha hàtà yankẹ́sì fàmàbíkùn anabi ni ẹ máa kírun ẹ sì máa ṣàdúrà hàtà yankẹ́sì fàmàbíkùn títí tí ń tọ́ sẹlẹ̀ ẹni tí ó fi lọ fíkìrù hadithi yìí níbi láwùjọ yìí ni pé anabi ní bọ́ bá ti sẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tá a bá ti rí ni ká pé kí ni àsọ̀dáadá jàmẹ́à láti bẹ̀rẹ̀ wọn. anabi sì ni ẹ máa kírun ẹ sì máa sàdúrà hátà yankaṣífà máa dì títí tí kìíní yìí ó fi lọ a sì léyìn ọ̀gbọ́dọ̀ kí ju rákà mélòó lọ rákà méjì tẹ́bẹ̀yàn bá wá sálámà rákà méjì tí wọ́n tún wo sámà tí wọ́n every de kó ń bẹ wọ́n tuntun méjì ní bẹ̀rẹ̀ tọ́ra nẹ́bi ní hasa yankashifa máa fi kùn títí tí ó fi lọ àkórí bẹ́ẹ̀ nǹkan méjì là nẹ́bi wí fasọ́lù wàdẹ̀rù ẹ̀kírun ẹ̀sìtàdúrà bẹ́ẹ̀ bá rí pé ẹ̀kírun yìí tán tẹ̀tún wo sánmà tẹ́ rí pé ọjọ́ ọjọ́ òtí ìpadà tí bó ṣe yẹ ó rí kò ní ìdí ẹ̀tún rìpíìtì sọ̀láàtò lùkùsù bí mọ́ kọ̀gbọ́dọ̀ tó rákà méjì yẹn náà lọ àmẹ́ máa wá ṣe kí ni fàdúrà àdúrà lọ́wọ́ fún un ẹ wà ní mọ́sálásí ẹ máa ṣàdúrà títí títí tí ẹ fi rí i pé ojú ọjọ́ ti padà sí bó ti ẹ̀ bọ́ wá ara fíkì wò hadithi rẹ̀. lára fíkì wò hadithi àbí masoud yọrọbì ọlọ́ọ̀bù àná òun ni pé ó ṣeéṣe kó ṣe pé ìgbà téèyàn ọ̀gbọ́dọ̀ yan náà fílà ni kùsùfù lọ́tẹ̀lẹ̀ kùsùfù lè wà ń talẹ́ yàrá látàrí gbà ní pàtàkì jùlọ kùsùfù tòun tọ́ba wa ṣẹlẹ̀ báyìí ǹjẹ́ àwa pé àsìkò yìí èèyàn gbọ́dọ̀ yan nábìlà torí nábìlà nìrun kò sófin náà kìí ṣe wọn ọ̀ràn yẹn ǹjẹ́ àwa lè kí sọ̀látùl kò sófin kọ́dà bọ́ sásìkò tí èèyàn ò lè yan nábìlà bíi náà bẹ́ẹ̀ ni àti sọ́ńbì pé wọ́n ń pa àwọn ọ̀rùn kan ní asọ̀làwátú zawátú asọ̀làwátú zawátú asbab àwọn àrùn tó níjì téèyàn ò lè tàdédé máa kí àfi kí sábàbí kan ṣẹlẹ̀ ara ẹni sọ̀rọ̀ àti kùsù nípa báyìí kọ́dà bí kùsù kò bá wáyé nígbà tí èèyàn lè yan nábìlà á kì í sọ̀rọ̀ àti kùsù kù yìí bíi sàhíyàtò mẹ́sìlì náà ni àwọn àwọn tó bá ti ní sábàbí kọ̀ọ̀kan gbogbo àti sábàbí yẹn bá ti ṣẹlẹ̀ kọ́dà bí sásìkò nábìlà àṣẹ̀rí ayọ̀ ìdàkà ìyẹ̀rù náà fìlà bẹ́ẹ̀ nípa báyìí bàbá rẹ̀ ń tó pè wá pé sọ̀rọ̀ àti kùsù ká mọ̀ wá àwọn èèyàn náà fìlà lásìkò yìí gbogbo ìgbà tó bá jẹlẹ anabi ní fasọlù ẹdí ẹ lọ kírun ẹ sì wà bẹ́ẹ̀ àbí ẹ máa sàdúrà àtà yankaṣi bàmà ìkùn títí ìtọ́sẹ̀lẹ̀ mi tí tí ó fi lọ. lórí sọlátùl kòsófì náà ni hadith ẹlẹ́ẹ̀kẹta àyíká sọ fún wa pé sọmárì bá a di kírun ni ọ wá nu hadith alákọ̀ọ́kọ́ hadith wọn aisha tẹ̀síìlù rẹ̀ bẹ́yẹn pé wá kí jọ́ráta méjì tí ó fi ní òkú mẹ́rin nú òun ni àdìsí ẹlẹ́kẹta aisha radiyallahu anha òun náà ló gbà wá àná aisha radiyallahu anha قالت خطفت الشمس على أهل رسول الله صلى الله عليه وسلم عائشة ni òòrùn ìmọ̀lẹ̀ rẹ̀ pamọ́ láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam فقام رسول الله صلى الله عليه وسلم فصلى بالناس bọ́jú ṣẹlẹ̀ anabi ké sáwọn èèyàn anabi gbàájú ó kẹ́hùn fún àwọn èèyàn bó ló ti wá kẹ́hùn náà fa àkọọ́lá ìpìyà fa àkọọ́lá àlùkìyà ìrún àwa ké náà kẹ́yìnà àbí kúlúwọ̀ òun kírun sọ̀rọ̀ àtòkòso fa àkọọ́lá àlùkìyà ìrún tá a máa pẹ́kànrin lórí ìgbóǹbẹ̀rẹ̀. ọwọ́ nù rìwáyà tì mí pé déédéé ń tà bi máa bí lukusu o to ó o kéèyàn ó ké sóràtò bá kọ́ra kan òun ni pé kìí ṣe òun tá a máa sáré kí fa àkọọ́lá alùpùpù àyíṣà náà nẹ́bí wá kírun ní gúngún ní dúdú tó dúró ọdún báyà fún màrọ́kà wá ṣe lọ wá rúkú ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn alákọ̀ọ́kọ́ nù. fa àkọọ́lẹ̀ rúkú ìrún sọ̀láàtù kòsófù bẹ́yìn ó ti pẹ́ lórí ìdúró kọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lórí rúkú náà bọ́ bá fẹ́ kí bá nẹ́bi kìkì ọgbọ́dọ̀ yàtọ̀ fún rúkú tá a máa ní wákàtí mara o fa àkọọ́lẹ̀ rúkú kéèyàn pẹ́ kọ́mọ sọlọ́wọ́ lórí yẹn náà kọ́ pẹ́ ju bí pẹ́ lórí mara o lọ. فأطال الركوع ثم قام فأطال القيام báyìí nàbí tí wàá kú ní rukun bàbá yìí pé òun tá a máa kí n jojúmọ́ ní kí ló kù kéèyàn ọlọ́ọ̀ forí kalẹ̀ lókun hàn ànábì tún wàá dúró lẹ́ẹ̀kejì ó tún wàá ké fájíà míì ó tún wàá ké súrà míì ẹ lákòóso yé báyìí ànábì dúró ọdúró pẹ́lá lákọ̀ọ́kọ́ ó rùkú ọpẹ rukú náà dídìde tó wá dìde kó ní rukú fa àtọ́lẹ̀ kìyà anabi ọ̀wá dóńdó tá a kan máa dó díẹ̀ léyìn tó forí kalẹ̀ yẹn anabi tó wá pẹ́ pípẹ́ mẹ́rin nípa anabi tó ké fàdíhà mi ó tó ké súra mi àmọ́ o wà húwa dúnà kìyà mi àwọn àmọ́ kò tó di dúró ti alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé lápèjúwe wọn báyìí pé àyà àádọ́ta fífì lè yàn ká lọ́mọ lọ́lágbára àti kà ní dúdú alákọ̀ọ́kọ́ yẹn bọ́bá adigun rúkú tán tó tún lọ dún ọkà bíi mélòó bíi táàjì bíi fọ́ọ̀jì bíi twẹ́ńjì kọ́mọ̀tò ti alákọ̀ọ́kọ́ súnà ńdábì nìyẹn sọlọ́lá ọ̀sọ́nà. tó ń marọ́ kan lẹ́yìn yìí lànàbì tó wá gẹ́gẹ́ ni ànàbì tó wá rúkú rúkú di mélòó lórí ọ̀run rákà mélòó rákà kan náà fàtọ́lá rukuu bákan náà nàbì tún pẹ́ lórí rukuu tẹ́lẹ̀ kejì náà àmọ́ òun náà wà húwà dúnà àrùkuu àwọn kò tó bó ti pẹ́ ń bi rukuu ti alákọ̀ọ́kọ́ fún masajada lẹ́yìn rukuu méjì yìí lànàbì wá tẹ̀sẹ̀ lọ́ọ́ fi orí kalẹ̀ fàtọ́lá sùdù bẹ́ẹ̀ bá ń kírun sọ̀rọ̀ àtúntò kò sùfà ìtàrẹ́kì kọ́dà bí yẹn bá wà ń forí kalẹ̀ náà ànábì pẹ́ ní forí kalẹ̀ ju bí ti máa pẹ́ ní òun wákàtí mara àwọn lọ. fọ̀tún mẹ́fà àlàfo rákà àtẹlẹ òkòrò ní kúkúrú àyíṣà ọ̀fẹ̀fẹ̀ sọ̀rọ̀ sọmaráìsì rẹ̀ fún wa pé bá ànábì ti ṣe ń bi rákà alákọ̀ọ́kọ́ yìí bẹ́ẹ̀ náà ló tún ṣe ń bi kíni rákà ẹlẹ́ẹ̀kejì ń túmọ̀ pé bàbá fẹ́ kí sọ̀lá tó kùsù bàbá ké fàtíà tán ta ké áyà àbẹ́sùrà tàbẹ́ ké tọ́pọ̀ àárùkún àwa dìde dídìde tá a dìde yìí kété dìde díẹ̀ bá ń lọ forí kalẹ̀ á tún wá bẹ̀rẹ̀ fásíà mi á ti súra mi á tún wá rúkú ní ẹlẹ́ẹ̀kejì tẹ̀ẹ̀kejì yóò ní tó ti alákọ̀ọ́kọ́ bàbá wa dìde mi rúkú ẹlẹ́ẹ̀kejì lásìkò wa lọ forí kalẹ̀ nọ́mbà abáṣe forí kalẹ̀ ń bẹ̀rù lẹ́ẹ̀mejì náà ní forí kalẹ̀ ẹ̀rùn sọ̀rọ̀ àti ìṣètò àmọ́ àpẹ̀mí forí kalẹ̀ rẹ̀ kọjá ẹ̀rùn ọjọ́ lásán lọ ní òbí ma wá jẹ́ pé rákẹ́ ẹ̀yọ̀ kan òkun méjì ìforíkalẹ̀ mélòó ìforíkalẹ̀ méjì tí yàrá wa aisha ọ̀dọ̀mọ̀ wa àná tó fún wa ni. ثم فعل في الركعة الأخرى مثل ما فعل في الركعة الأولى عائشة نجلب النبي تيسين بركعة لقبه النبي تسيبه بركعة ẹlẹ́ẹ̀kejì ó fi ẹ̀ẹ̀mejì lórúkú ó sì forí thumma nsaraf lẹ́yìn tá ànábì kí báyìí tán thumma nsaraf ànábì bá jáde kó mọ́sálásí waqad tajallati shams sígbà tá ànábì ó fi kírun yìí tán ti ń jáde tajallati shams eclipse ti kó mẹ́ òyìnbálẹ̀ ọ̀hún tó ti ọ̀jẹ̀ràn padà èyí tó ń túmọ̀ tá ànábì yìí ní fasallu wadiru hatta yankashifa ma bikum ẹ̀ máa kírun bẹ́ẹ̀ bá kírun tán bí èrò ẹ̀ máa tàdúrà ata yàtọ̀ sípà máa dókun títí tí ń tọ́sẹ̀lẹ̀ ní òbí lọ. fàkàtọ̀bà náà lẹ́yìn eléyìí lànàbí wa báwọn èèyàn sọ̀rọ̀ fàhámídà lọ́hà wa asùnà àlẹ́yìn ànàbí dúpẹ́ fọlọ́run ó sì yìn ọlọ́run ìtumọ̀ ẹ̀ nípa ànàbí wa ti kútúbà lẹ́yìn tó kírun sọ̀láàtù kòsófì tán ara pípéwò àdéhìí nìyẹn pé ìrún sọ̀láàtù kòsófì kútúbà rẹ̀ bíi kútúbà ayídì ni àìsè kútúbà ká tó kírun ọyàtọ̀ fún òun jimá gẹ́gẹ́ bí ìrún yídì ni pé ìrún là á kọ́kọ́ kí bàbá wa kírun tán láàbò ṣe kútúbà àrùn kùsù. fún makọ́ọ̀là aisha rọ́bì ọlọ́wà ni rọ́bì ọlọ́wà ni ha ó nínú kútúbà tá ànábì ṣe ń jọ yìí òun nípa ànábì ní iná ṣàǹtà wàlúkọ́mọ̀rọ̀ àyàtà ni àyàtì àti ọ̀run àtòṣùpá o àmì méjì ni wọ́n jẹ́ nú àwọn ọ̀pọ̀lọpọ̀ àmì tọ́lọ́ wọn bá ní láyà ní kàfífáàní lè máa wùtí àhàdín wà láàlè àyà àti ìlú wọn ò ní pamọ́ nítorí pé nìkan kú àbí nítorí pé wọ́n bí ọmọ kan fàìdárọ̀ àìsùn dáàlì bẹ́ẹ̀ bá wá rí rú ẹ̀ fàdùrù lọ́ọ̀hà ni pé ẹ̀bẹ̀ lọ́hùn wàkàbírù ẹgbọ́n ọba tóbi wọ́sọ́lù ẹ̀kírun wàtà sọ́dàkù kọ́dẹ̀ ṣe tààrà nínú súnà nàbì mi sallallahu alaihi wasallam njọdí kòtò kò bá tẹlẹ kọ́dà bí ọ̀dà nìyẹn tààrà tẹlẹ ara mi bẹ̀rù ọlọ́wọ́n ọba ni kéèyàn ṣe tààrà jọ yìí anabi ló wulẹ̀ sallallahu alaihi wasallam. thumma qala lẹ́yìn eléyìí la nàbà muhammad sallallahu alaihi wasallam fún wa ní ya muhammad òun ké sẹ́yìn àlùmọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam wallahi ma min ahadin abyaru min Allah. من أن يزني عبده أو تزني أمته يا أمة محمد والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا صلى الله عليه وسلم. láàrọ̀ ọ̀rọ̀ olówó lórí yìí tá a anabi ní ẹ̀yin àdúmọ̀ òun tó búra òun kọ́ náà wọ́n bá búra mamin ahadin abuyahu minallah kò sí ẹni tí ó máa jowú kọjá ọlọ́run ọba ìtumọ̀ gẹ́yìrà ọlọ́run ọba ni pé bóyá ogun tí wọ́n bá jẹ́ gbà pé àìjẹ́ gbà gbogbo ntọ́mi yẹn bá fi lè sọ fún òun ṣe kí ni òun ọ̀jẹ́ gbà kọ́mọ̀kọ́ lọ́n dùn ún lọ́n bí àìjẹ́ gbà njí wọ bá dé gbà ó tó fi ń lọ lọ́hùn ma min ahadin abiyahu anabi ní ọ̀sẹ́ni tí ó ti li tó kọjá ọba ìtumọ̀ rẹ̀ nìyẹn min an abduhu awta ziniya amatu anabi wa fa kan lile ní ti ń ṣẹlẹ̀ nígbà yà anabi muhammad sallallahu alaihi wa sallam ẹrú bẹ gbà nínú tí èèyàn ọ̀jẹ́ gbà ọmọ èèyàn ọ̀jẹ́ gbà ni pé ẹrú tiẹ̀ tọ́ka fún ní owó rẹ̀ kọ́ wá gbọ́ pé ẹnìkan bá a tètè kùsè ọba àtẹ̀fọ̀ àṣà ọba àtẹ̀dìnà nínú tọ́mọ èèyàn ò ní ìwọ̀n ọ̀jẹ́ gbà ni ànábi wa ń wí fún wa pé bí wọ́n ọmọ èèyàn ọba jẹ́ gbà mọ̀ pé ẹrú ni ìwọ náà lọ́dọ̀ ọlọ́run ọba àjẹpọ́lọ́ ọba náà kòun náà jẹ́ gbà wí ẹ̀kọ́ tẹ́ọ́lọ́ náà lọ́rùn nínú ọ̀kan náà àwọn ẹrú ọlọ́run kọ́ máa bá a ti sìnà ìtumọ̀ hadithi yìí nìyẹn dọ́mì èèyàn ò sì lè gbà lẹ́rú tí èso ń lọ da ọkàn fowó rà lásán lá àádùn abiyahù mi lọkọ sẹ́ni ó lè ju kọjá ọlọ́run ọba ǹdí èèyàn ọba jẹ́ gbà ọmọ fi lọ lọ́run. wọ́lá ya umata muhammad anabi lóhun tún pé ẹ̀yin àdúmọ̀ òun anabu muhammad sallallahu alayhi wa sallam wọ́lá ìlàwùtà àdàmúnà mà anabi lóhùn tún búra òun kọ́ lóhùn ọba búra tọ́ba yìí pé ntọ́lọ́hùn fi hàn òun ní nǹkan kọ̀ọ̀kọ̀ tọ́ba yìí pé lẹ́yìn náà mà ní tọ́ba yìí pé mà tọ́lọ́hùn fi mà òun lẹ́ mà gbogbo yìí tẹ́ ń bá kí láyé yìí làtọ̀ hẹ́tùn kọ̀lì ìlà ntẹ́ máa fi rẹ́rìn ọba kéré wàlà bàkẹ́yìtùn kẹ̀bí rọ̀ ntẹ́ máa fi sunkún ní ọba pọ̀ anabi ní bọ́ba yìí pé ntòun mà làwa náà mà ní àìmọ̀kan lẹ́rìn jagijagi àtẹnidínlọ́dún àtẹnidínlọ́dún láti máa rẹ́rìn jí òdìdí ànábì níbẹ̀ yẹn bá mọ̀ ní kíni ń kọ́ mi yẹn lẹ́rìn. lọ́gbọ́ ètò nkọ́lí ìlà ìwọ̀n balẹ̀ bá rẹ́rìn mọ̀ wọn kẹsì ọ̀ ni ọba pọ̀tọ́ mi yẹn ọmọ sùn. inú tó tó do àdìdì ìlà anabi ni wàllahi lawla kashiyata ala tadafanu lafa altulaha yusmi'akum adaba alqabr anabi ni tí eba yìí pé mo bẹ̀rù pé kò sẹ́ni tí ó fẹ́ sin òkú mọ́ nba ní bí àwọn màláìka ti ń fìyà jẹ àwọn ẹni tí ò sin lọ́hùn-ún sáré kẹ́ ẹ máa gbọ́ bí wọ́n ti ń kérora alábìíní tí ọ̀wá jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀sẹ́ni tí ẹ̀rọ ọba yín débi pé ọ̀sẹ́ni tí ọ̀fẹ́ lè bo èèyàn mẹ́lẹ̀ mọ́ pé tìǹtìǹ lọ kò ní. gbogbo ilé anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lá fi ń kìlọ̀ fún wa pé ká mọ̀ pé ilé ayé tá a wá yìí ọlọ́run ọba lòun ní tó ní a wá ṣe láyé ká mọ̀ wá jẹ́ pé sẹ́táwọ́ máa bẹ̀rẹ̀ wa ní ọ̀pọ̀ jù ju èyí tọ́lọ̀ ní a wá ṣe lọ ọlọ́run kẹwàá débi pé ọlọ́run ò pé gbogbo ayé náà ní ká fi ṣe ìbáadà ní báadà tá a mọ̀ pé akínrun ní agbàwẹ̀ ni nírú báadà bẹ́ẹ̀ kìí ṣe gbogbo àsìkò wa lọ́lọ́run ní àbìdé amẹ́nu ìwọ̀n bá a nínú kí n tún wá wò kó jẹ pọ̀ jù fọ́lọ́run nínú twenty four hours mélòó lè kírun bẹ́ẹ̀ nínú twelve months ń bẹ́ẹ̀ nínú ọdún mélòó ló fi gbàwẹ̀ bẹ́ẹ̀ kátúwárẹ̀ ń láyà láyà nínú ọgbọ̀n ọjọ́ rọ̀mọ̀dánù yìí náà nínú ọdún kan oṣù kan péré nínú méjìlá gbogbo wákàtí kan àbí ó dé díẹ̀ àbó lé díẹ̀ nínú twenty four hours tọ́lọ̀ ní ẹbí kẹ́hùn kẹ́hùn tó wá wò pẹ̀lú díẹ̀ náà pọ̀ àgbóhùn tó mú kóhùn tó fi ṣe káyé bẹ́ẹ̀ tẹ̀rí pé wọ́n bá yẹ pé àmọ̀ ni bá nàbì ṣe wí làbọ̀ ẹ̀tùn kọ́lí ìlà ìwọ̀n balama rẹ̀rìn kì í ma wà làbà ẹ̀tùn tẹ̀sí ọmọ èèyàn bá máa sunkún lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn kọlọ̀kọ́ mọ́ ṣàdá àkókò kó ṣe àmàlà gbogbo wa. wàbí lọ́gbìn pàṣẹkìmọ̀lá àrùbà àràgàáfin wà àrùbà àtàjàdà nínú ìwáyà mi ní àfikún kí àdìsí iye wa àfa àlùmọ́kìdìsí ní ìwáyà mi yóò yé wa pé àrùbà àràgàáfin wà àrùbà àtàjàdà ìrún kùsùfọ̀ gbọ́dọ̀ ju mélòó lọ òkú mẹ́rin àti forí kalẹ̀ mélòó mẹ́rin yọmọ wa jẹ́ nù rákà méjì péré. Um, kata hadithi kan tó ká bíbọ́ sí báàbò rẹ̀. àbí mọ́kàn aṣáájú ọ̀gbìn ọgbọ́n àná kọ́ọ́n àbú musa ló gba hadithi eléyìí wa wọ́n afọ́sọ́fọ́ ti ṣàmùsùn fi zámanì nàbí yìí sọ̀lọ́gbọ́ àwọn àlùsọ́lọ́m fàkọ́ọ̀mẹ́ fọ́sì àwọn àbú musa làṣáárí onáwó náà rí njọ tí eclipse òun ṣẹlẹ̀ láyé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi nu o ọlọ anabi gan kọ́ọ̀mẹ́ anabi dìde lẹni tí ń bẹ̀rù eléyìí fi ń yé wa pé èyí táwọn ọmọ mùsùlùmí míì báyà nítorí ìwé kan lólóhùn kà débẹ̀ àbọ́làdú kan lòún bá débẹ̀ ni yọ ọmọ wa gbà àti bí náà ó ti nígbà tí ẹ́pẹ́rẹ́sì máa ń ṣẹlẹ̀ kò nídìí kí ni wọ́n ń kírun sí ni wọ́n ṣe kíní sí àìnílàáká ìyá ìmọ̀ntínjẹ́ ìsìlámù lára rẹ̀ níjọ́ sọ bẹ́ẹ̀ yòókàwé fún lọ́ọ̀hún bíi ìmọ̀ ìbáraẹ̀ ọlọ́wọ́n bá ń fi ń tàwé èèyàn jí ni anabi nìyẹn sọlọ́lá ọ̀sọ́nà níjọ́tà anabi orí kò sóko ṣáàmùsì kọ́ ọmọ fàgbà anabi yẹn dìde ìdí ẹni tí ẹ̀rọ ọlọ́wọ́n bá bà á. yàtúṣà àǹtakùn ẹ̀sà kọ́dà anabi bẹ́ẹ̀rù pé kọ́mọ ìbálẹ̀ kìyàmà lọ́fẹ́ tẹ́lẹ̀ hasa asal masjida anabi wa sáré wa masalasi fakọ́ ọmọ yìí anabi wa kírun bí atuwali kìyà ó dúró lórí irun náà tó pẹ́ wọ́rùkú ńgbọ́ orúkú náà ọpẹ́ wọ́sùjú ńgbọ́ oríkalẹ̀ náà ọpẹ́ gẹ́gẹ́ bí àdìdá àìsà ti wí fún wa. àbú musa ní márọ̀ àìsùwú yẹ̀fọ́ àlùwú fi sọ̀lá ti kọ̀tù. oníjọ́ tó ń ti mà nábì sọ̀lọ̀ náà sọ̀nà tí ń kírun táwọn rí irú dúró tó dúró ń yìí irú rùkú tó rùkú ń yìí irú foríkalẹ̀ tó foríkalẹ̀ ń jọ yìí Abu Musa lòun ò rí kó serú ẹ̀ lọ níbi yé wa pé sẹ́ sọ̀láàtún kùsùfù kíkì rẹ̀ yàtọ̀ sí ìrùn ibi àbí ìrùn jimá àbí ìrùn wákàtí mara àwọn nígbà Abu Musa náà fẹ́ ká gbọ́ yé bẹ́ẹ̀ yẹn wọ́n lẹ́yìn tá ànábi wá kírun yìí tá ànábi wá bá sọ̀rọ̀ ànábi ní inna hadhihi al-ayat allati yursiluha Allahu ta'ala la takunu li tí aisha wí náà ní abu musa náà tó wí nípa pé àwọn tó wà ń bẹ ńjọ́ náà kálukú wọn náà ní rìpọ́ọ̀tù tó gbọ́ bá aisha ti wí tiẹ̀ abu musa náà wí kò sì takora wọn ọlá nàbí sọlọ sọlọ mú bá wọn jọ náà pé àwọn àmì ọlọ́run tẹ̀ ń rí yó àtọ̀ ní àtòsùpá àtàwọn àmì míì ọlọ́run ọba ń fi ránṣẹ́ sáyé látàkùnú lè mọ òjì àhàdé wàlá rè hayàtì pẹ̀lú ètò torí pé nìkan kú àbí wọ́n bí ẹnìkan ní bí rí bẹ́ẹ̀ inú àmì ọlọ́run ọba ni wàlákínà lọ́ha yòókùlùhà wàlákínà lọ́ha yòókùlùhà yòókàwùwìkù bí a ìbáradàwò àmọ́ náà bá ń pín ta àwọn ẹrú rẹ̀ jíjí ń bà wọ́n lẹ́rú kí wọ́n fi padà kó nu ìwẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n bá ti dì fàyídà wa ètò mi ha ṣe ìhà bẹ́ẹ̀ bá ti wá rí kankan nù wa fọ́kùsàrú ìlà àgbẹ̀kan ìlà ẹ̀sáré ẹgbẹ̀rù ẹlọ́bí ọ̀rẹ́ àti ọlọ́wọ́ bá wàdùn ààyè ẹ̀sàdúrà wọ́sẹ̀fà ẹ sì wá àforíjì ẹ̀ṣẹ̀ yín tó eléyìí ní ọ̀rọ̀ nípa bá a ṣe kí wọn sọlá ti kòsó àti fún ma àkòsó wọn kòsó àti bó ló ṣe kí mùsùlùmí ọkà wú àwọn àtẹ̀lẹ̀ báyìí sí ọ̀gbọ́dọ̀ jẹ́ celebration bá máa wá jó àbá máa lọ rẹ́ǹdì plane ṣe mọ́ bẹ́ẹ̀ wo ni tí ó ti tí ó ti wọlé àbí àwa ń wá kámẹ́rà sí i yòókà wípé lọ́hùn bíi ní ma ìbàdàn kéèyàn ọkẹ́kọ̀ọ́ ń bẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run torí ẹ̀ lọ́nà òfin ní kọ́ máa ṣẹlẹ̀ nínú fíkù hadithi tí a kà yí àdúgbò wà bífọ́ rẹ̀ òun ni pé àwọn onímọ̀ wọ́n wò pé ǹjẹ́ dandan ni ká ṣe kútúbà bàbá kírun kùsùfù ọ̀sán ni àbí ti alẹ́ ohun tó fà á ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam kì í ti pa nabi ní ní bẹ́ẹ̀rẹ̀ wáyà rìpọ́ọ̀tù darí nù hadith méjèèjì ọjọ́ pé kì í ṣe pa nẹ́gbẹ̀ẹ́ ní kútùbà tó fẹ́ ṣe tẹ́lẹ̀ àmọ́ nítorí tí àwọn èèyàn ń wí wípé ntọ́tẹ̀lẹ̀ yìí o ikú ibrahim ọmọ anabi sọlọlọ àtọlọ lọfà wọn ni ntọ́fà tá anabi fi ṣe kútùbà nìyẹn èyí wọn la fi rí jùmùhùrù fọkọ̀ha mẹ́nà hànàbíyẹ̀ wàlmàlìkíyẹ̀ tì wọn Hanabila wọn ní kì í ṣe dandan kéèyàn ṣe kútúbà nínú ìran mùsùlùmù àfi tí ọba nídìí irúgbó ti nídìí bí ànábì ti ṣe ń jọ yìí. àtúrò nínú àwọn onímọ̀ nínú Shafi'iyya wa Ishaq ibn Rahawayh rahimahullah àwọn nígbà tá a ti rí lákọọ́lẹ̀ pa ànábì ṣe kútúbà jọ yìí ìdíwà ìdíwà kò sígbà táwọn èèyàn nídìí ká bá wọn sọ̀rọ̀ bí a bá kí ọ̀run kò sóòfù kó tó bà fáwọn èèyàn padà bíi pé lè yóò sì súnmọ́ àsọ̀wá kó súnmọ́ ojú ọ̀nà yìí gbogbo gbà tí ọ̀run kò sóòfù bá ṣẹlẹ̀ kí ìmáàmù mọ́sálásí tó bá kí ọ̀run fáwọn èèyàn ó lọ àsìkò yìí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì ni kọ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run kó fi dẹ́rù وعلى آله وصحبه أجمعين

ọlọ́run ẹ̀rọ tó pàtàkì ní afáàbẹ̀rẹ̀ ohun tí ó wá ní ọgbọ àdéhìí ta kà ní pé akọ́ọ̀lá ìfìyà ànábì pẹ́ lórí kíni lórí ìwò kọ̀bá àti pé súra ẹ̀yọ̀ kan tó gùn lèèyàn máa fi súra tó bá kọ́ra òkè àti kó mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba ti wàá mọ ìtógun bá a bá ti wí ní a bá bẹ̀rẹ̀ látòrí sẹ́bí gbàdé ọba mi kà á dé súra tó náà kò sí tó ní bẹ́ẹ̀ ọlọ́run àná àwọn ìjọba ní ní lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ sókè náà wọ́n fi gbé tí wọ́n wá ń kìlọ̀ tó bá dé orí òkú ọ̀rẹ́ ó kà tẹ tó bá gbà tó ń bá lọ tó jẹ́ tó ti táwọn kí ni yóò fi lórí ẹlẹ́kìtì ọ̀rọ̀ kan bẹ tí àdúrà sọ ní ẹ̀mí àmì ìwọ̀n lórí ọ̀rọ̀ àdìgbò àdìgbò tí àwọn nípa pé àmì ìwọ̀n sọ̀rọ̀ àdìgbò náà tí ọ̀rọ̀ àdìgbò náà ó tẹ̀lé káwọn máa fi ṣe àjẹ́ òdodo. èmi wá ń ṣe ìkáyà nípa ẹ̀ àti ohun tí àdìgbò tó wá ní pé àtẹ̀mú òfin ní pẹ̀lú ọ̀gbọ́n ìlọ́pẹ̀ bá àti ìtumọ̀ àlàyé ìdílé àwọn àpapọ̀ ẹnì kan náà lọ́kọ̀ wọn àwọn pé ojú bílà ojú bílà sì ni alẹ́ yìí bá tó tó náà tó aṣọ àgbà ọ̀gá. kí ni ìbéèrè aláwọ̀ pa? pé tí ìmáàmù bá ń kírun ọgbà tó iná òkú méjì tí ọyẹ kó rúkú èdè kọ́ màmá ọgbà tó òkú ọ̀rùkú ẹ̀yọ̀ kan ní ọba lọ́ba lọ fi orí kalẹ̀ ìgbẹ́lẹ̀ kejì ọ̀ràn yóò wù méjì ní kúkúrú irú eléyìí bá ṣẹlẹ̀ uh, kó ṣe sábìlà sáwù rò pé òkú ìrìnnà àtàlù ọ̀nà àmọ́ bí yẹn bá máa ma bí yẹn bá máa ma kọ́ra àwọn yẹn bàjẹ́ wọ́n mọ̀ pé òkú méjì lọ kí òun ṣe kí ọ̀wá ṣe tó ẹ̀wọ̀n bàjẹ́ pẹ̀lú ìkọ̀ náà wà aha afa ibrahim ni ẹni tí ọba bá ìmáàmù lórí ọ̀rùn yìí kọ́ bóyá aráta alákọ̀ọ́kọ́ ló ti bá aráta ẹlẹ́ẹ̀kejì àbí rúkú ẹlẹ́ẹ̀ tí màmú rúkú ẹlẹ́ẹ̀kejì tán òun ni lòun tó ṣe kíni ló tó jọ ìwọ̀n nítorí ka fájà lọ́ọ́ ka sóra ọ̀mọ̀ pé ní kúkúrú gbogbo eléyìí. gbogbo ìdéyàn bá bá mi ń sọ̀rọ̀ àti kòsó ìjọba ti bá ìmáàmù kì kọ́ sálámà pẹ̀lú ìmáàmù lọ́wọ́ wa rẹ̀. sùdúrù sáwù nígbà tí wọ́n ṣe lórí ọ̀run èrò sùdúrù sáwù ní ẹ̀ máa ṣe lórí ọ̀run ọ̀nà ọ̀wọ́n níbi kọ́ pẹ́lẹ́ ní sùdúrù sáwù ní sùdúrù sáwù kì í ṣe sùdúrù sọ̀rọ̀ àti kòsó wa bẹ́ẹ̀. حديث والعين حق حديث النبي محمد صلى الله عليه وسلم لا شك pé níta nẹ́bí gbà lérò òun ni pé ń bẹ nú àwọn èèyàn tí a ti gbọdọ̀ dìnáyà rẹ̀ ànẹ́bí ilé sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá pé ọlọ́wọ́n bá ọmọ ń fi ẹlòmíì ṣe oúnjẹ àbúrú bẹ́ẹ̀ pé pé ní bọ́ bá fi ojú kojú rẹ̀ wọ nǹkan tó ti da tẹ́lẹ̀ yóò sì bàjẹ́ òun ànábì ti ní kọ́lẹ̀ ní tí irú báyìí bá ń bẹ fún tí èsì kó náà máa ma ànábì ní bọ́ba ti wo nǹkan kí ni kó wí máṣá ọlọ́hu làkú wáta ìlà ìlà máṣá ọlọ́hu làkú wáta ìlà ìlà bọ̀dùbẹ́rẹ̀ àbá ni pé àwọn kan máa wá ń tu lóòótọ́ gbogbo bí wọ́n ṣe máa tu ilẹ̀ yorùbá nìyẹn ìpè àlàyénú àpò ànábì ní àjẹ́ o òdodo ni ìtumọ̀ yìí láti lè sun máa ń ta gbóyé ní agbègbè ìwádìí ọ̀jẹ́ ṣe pé mọ̀fóònù kọ́ńtẹ́ǹtì àjẹ́ òun làǹdẹ́bí gbà lérò àmọ́jọra wọn lóòótọ́ lẹ́yìn abá tu látàrí pé ní kóun fi túmọ̀ tí àwọn èèyàn gbọ́ níbí kò burú ọba tu bẹ́ẹ̀ àmọ́ èèyàn kò ṣe pé wúwo àjẹ́ ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ ìgbà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ jùlọ kéèyàn bá ọlọ́wọ́ ọba rẹ̀ dúró kéèyàn ọba kíni ọba ọlọ́wọ́ ọba rẹ̀ dúró kéèyàn bá ń ṣe àbùkárù tá nàgbà muhammed sọlọ sọlọ ní a máa ṣe òun ní adjókòó àǹsọ̀rọ̀ ọjọ́ kan pẹ̀lú àwọn ìfọ́wà ọlẹ́yìn àwọn kan wá ń gbé àwọn táwọn ṣe súnà ọ̀yẹ́ kí àwọn náà máa wá kankan. olóhùn wa bí wọn òun kàn béèrè ní pé ẹ aago mélòó ni wọn ọba ń wí wọn yàtọ̀ lẹ́yìn pé aago báyìí kò dín fi hàn pé wọn ò kí àṣùbà ìjàmbá náà àpò yìí wá sọ fún wọn pé bóòlù wá wà ọba àṣùbà níjọ́ lóògùn yóò káàdì ìlú màtìlá ọwà nínú ọ̀rọ̀ rẹ̀ jọ wọn ọlọ́wọ́n bá jọ náà ilẹ̀ ló kù àwọn nǹkan wọ̀nyí ni ẹjẹ́ wa ló múra gbogbo làkàtà nígbà muhammadu sallam làkàlẹ̀ fún wa ẹ má jẹ́ nìkan ọmọ wa dẹ́rù bà wá anabi ní bẹ́ẹ̀ yẹn bá ní bisimilahi ladi láyà lóru máa ní iṣẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn wáyà sàmà wà hùwà sàmì ọ̀nà àti mẹ́ta anabi ní bàbá mẹ́ta láàárọ̀ tó tún dalẹ̀ tó wí mẹ́ta kò sí àbúrò kan tó ọkọ̀ ọkọ̀ àbẹ̀ni ọba dá ọ̀tọ̀ ànábì lókun bá ànábì yìí wí bẹ́ẹ̀ lórí sọ̀tọ̀tọ̀ ọ̀sọ̀tọ̀ mo fi gba àwọn ikọ̀ àkànmáràn bóyá ló lè sọ̀rọ̀ náà ni mo lóye pé tọ́lí kò lè mí bí ò ní yẹnyẹ kó ní ìdáàbòlà káàrí lé kí ìmáàmù náà wá wíyé gbogbo téèyàn máa ní ìdìláyé tó máa lọ bẹ́ẹ̀ nìkan dáa máa pa ọ́ fúnra wa gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ìsọlọ bá wa ìsọlọ mẹ bẹrẹ sukù lọ wa bẹrẹ sukù bẹmẹ bí ma lọ wa ẹmẹ ní ìtọ́ba sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ìtọ́ba mu tó lé ní ma lọ sọlọ ẹ wà lọ sọlọ. wọ́n ní irú ọjọ́ làwọn aṣọ nígbà tó wà ní ibi àti ìkókò ní ìrọ́pù tó wà wípé ṣé ìrọ́pù nìkan àwọn wa nínú ẹ̀yà ìpele kan ní ìpele kan. nípìnlẹ̀ gbogbo bàtà bá rò pé àbá forí kalẹ̀ àti ọ̀ràn yẹn ni àti nábìlà ni ìdíkòrò kan bẹ tí òun la gbọdọ̀ kọ́kọ́ máa ṣe tí gbogbo wa náà gbọdọ̀ ti mọ̀ á subhana rabbi alaazim bẹ́ẹ̀ bá wà ní òwúrò bọ́ bá wà ní forí kalẹ̀ subhana rabbi alaazim oníbèrè yìí wá bẹ́yà tójú ó bèrè ní pé bàtà ni yóò gùn nígbà tí wọ́n bá burú subhánà rọ̀bí àlàáfí mẹ́ta ní ọjà kẹ́yìn àkọ́kọ́ ni pé subhánà rọ̀bí àlàáfí mọ̀rẹ́ kọ̀bá ọgọ́rùn-ún lórí òkun subhánà rọ̀bí àlàáda kọ̀bá pé ọgọ́rùn-ún lórí ìforíkalẹ̀ ọjà. bọ́ba ti tó mẹ́ta ọba dá ló mẹ́ta ní gbogbo àtúkárù tó ọba tó mọ̀ subhánà lọ́ àbóríṣiríṣi àga ònà súnà bẹ́ẹ̀ tó bá mà àmọ́ má ké ayé àkùrọ̀ àlùfẹ́lẹ́ lórí ìtò àkàrọ̀ àlùfọ̀ àná sàdínà àwòrán ọ̀sìn àrà ànábì lọ́lọ́ fọkùnrin kí n máa ka kùránì lórí ìkú àti máa ka kùránì lórí ẹ̀yìn lórí ìkórè kalẹ̀ má ké sùúrà kan náà má ké ayé àkàn àmọ́ gbogbo àdúrà tó bá mà ibẹ̀ inú súnà nàbà mùsàmùsọ̀lọ̀ àṣọ náà máa wí ó sì máa máa kórìí subhana rabbi alaazim àbí subhana rabbi alaala gbogbo yìí lọ́ba lè fi ìmáàmù fi kábàrà tó lórí kò fẹ́ ọba rẹ̀. lala kọ kọsẹri kọsẹri mẹwẹ ìtẹwéjò. Anas bin Malik yìí ṣe mẹ́wàá rí. Tójú. Tójú ẹ̀kẹ́ yìí kí wọ́n tó wọn àbí ìtàkùn àwọn olórí ànábi olórí lára àbí ànábi tí a ìgbà pé tuntun sọ ní ìlú rẹ̀ ní. ìyàtọ̀ láàrin kòsóòfù àti kòsóòfù léde lárúbáwá àbí léyìí tá a sọ pé kí ni máa fa ọ̀kọ̀ọ̀kan kí ni ìbéèrè ní láàbù yẹn léde lárúbáwá àbí kòsó wà ní kòsó èyí tí ọ̀pọ̀ ìlúkọ kọmọ ìlú ni báwọn lágbára máa lọ kòsó kòkó wọn kòsó kò sàm bàbá àti kọmọ wọn ni pé kòsó kò àlùkọmọ àmọ́ nínú àwọn ọ̀rọ̀ lágbára mi náà ara àwọn míì ti ń lò ní ìlànà opposite way tí wọ́n ní kòsó kò àṣàmì wà kòsó kò àlùkọmọ ní òfin tí wàhálà mẹ́kúrò tí yẹn bá pẹ̀lú mi léyìí ọmọ kan náà kí ni ìbéèrè rẹ. àbá nílé yẹn bá ń jẹ́ òun ta tí ó ti wá dé kọ́dà ó lè má dojú gbà mí bóyá bí lẹ́yìn ẹni tí òun yẹ lè kú náà ó rò pé agbára àwọn olè ká ni nígbà tí ó fi ṣe bá ṣe àgbé kàkàtà gbogbo ń tọ́ba lè nìyẹn láì sáwù kí á ṣe so bọ́ba dépò bẹ́ẹ̀ bọ́ba ikú tòtí ń kán sẹ́rù lè tó lè ṣe kí tó lè fara mọ́ kọ́ran tí ayé alukur'an pé wà látúbù ti lu àmàlà ìtẹ́tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ má bàjẹ́ àmọ́ ìtẹ́ ẹ bá rí gbàgbára àwọn ò lè ka kọ́dà túláàdì ní kọjá òun yẹn túláàdì kó tètè ní torí pé àìjá ìtumọ̀ rẹ̀ ní pé ìsọ̀lì ìsọ̀lá náà rọ̀ káàṣẹ yọ máa kírun tí ò ní í dé kùsùrù mbẹ́ẹ̀ ìrún téèyàn ń kí dẹ́mi rẹ̀ sí lórí ìrún òjò tí ń pa á ní rò àbẹ́sẹ̀ tí ń jó ni wọ́n máa gbẹ́sẹ̀ kan ókè ni wọ́n máa gbé kan lẹ̀ gbogbo eléyìí ọ̀dà lórí rẹ̀ ìjọba tó fa gbogbo yóò ńlá àgbọ̀n kọjá àwọn kọlọ̀ ìjọba jọ̀rọ̀ lọ tí ó lè fọkàn balẹ̀ bára balẹ̀ torí nínú téèyàn gbọ́dọ̀ ní lórí ìrún ọ̀nà kí àtọkàn àtara gbogbo ọ̀ papọ̀ sí orí ọ̀gbìn àwọn àwọn ọmọ rẹ̀ tí yẹn bá lóhun lánàá rí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí ni pété alìgbàgbọ́ àná alìgbàgbọ́ lọ́nà kan tí yẹn bá lóhun rí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ò pé èèyàn ò lè rí o anábì ò pé èèyàn ò lè lánàá kó ṣe kí ni kò lè rí o anábì ò pé anábì ní nǹkan kan anábì jọ dá wa lójú pé bẹ́ẹ̀ yẹn bá rí òun tọ́ bá bí wọ́n ṣe ròyìn bóun wà láyé òun mu òun lórí yẹn alábìnrin torí pé àwọ̀ tí ọlọ́run fún un tó ń gbé wáyé ṣètọ́nù ní lágbára àti pé wọ̀ fàǹdàgbà muhammed sọlọ sọlọ mọ̀fúnmù eléyìí ni pọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tẹ́yìn ó lóun rí olùsètò tánù ń yò ànábì nìkan lànábì lọ́nà garanti pé àwòrán tòun kò ní í ṣeéṣe fún kínní fún ṣètọ́nù láti ṣàkọ́mọ́sọ rẹ̀ kó gbé wá báyìí nínú kéèyàn ó gbé àwòrán kan wọ̀ ní ẹgbẹ́ kéèyàn bá wá lóun rí ànábì sọ̀rọ̀ sọ́nà ká tó gbà kó rí ànábì á wà á ní kó ṣe kí ni kó sọ ẹni òun rí báwọn sọ́làbùlé máa ń dẹnu. láyé alimami muhammad ibn sirin nínú àwọn tàbí ẹ̀yìn àti wọn lẹ́nìkan wá bá ibn sirin olóhùn máa lálàlánà òun rí ànábì muhammad sọ̀rọ̀ sọ́nà. ìbéèrè tí ibn sirin ní béèrè ní káwa náà máa di ogun ẹni ọba wí bẹ́ẹ̀ kí ibn sirin náà wí fífòlì describe ẹni orí ti ń gbọ́ bó ti bẹ̀rẹ̀ tí ń sọ tí ń sọ tí ń sọ ń dè mọ́lẹ̀ ó tún wá bíi pé ta lórí tí ó ń dọ̀nù lẹ́ni tó rí ó nínú àwọn tó ń mọ̀ òun ọ̀bá nàbì láyé nínú àwọn tàbí nínú àwọn lọ́ba sọ̀ abẹ́ láyé tí wọ́n ọ̀bá kíni tí wọ́n ọ̀bá ànábì láyé ó nínú àwọn tó ń mọ̀ tó ń bá láyé alhassan ibn ali yorùbá Hassan ọmọ àbí ìdíjọ ọmọ fatima ẹni tó ń rí ìjọ ọni hakan káàdà yóò ṣe ọrọ sódà pẹlú náà sọrọ hasan ìjọ anabi lóòótọ kí n tó máa pé anabi lórí àbábẹ́ yẹn bá wà lóhùn rí anabi wọn arẹ nìkan ọgbọn rẹ wá ń wọlé àbó wọn arẹ nìkan wá wá gbádá àbó wọn òní kúrì lórí anabi wọlé ọlọ àlọ. Ọ̀sán àti àìsàn ọ̀rẹ́ ìlú lọ́wọ́ ní ìlú kan.

torí bá a ti sọ àtòun àtòṣùpá ní ètò ọlọ́run wọn ní bí wọ́n ṣe ń mú òun lọ ọ́fíìsì tọ́lọ́ ta ẹ̀tọ́ tó ṣètò rẹ̀. ìbéèrè obìnrin wa ni pé gẹ́gẹ́ báyé ṣe lu jára wọn nísìnyí bí kò sóko bá ṣẹlẹ̀ ní amẹ́ríkà bí àbábẹ́ máa wò ní nàìjíríà yóò máa wò àmọ́ ìjẹ́ sẹ̀rí àwa ní ká kírun fún kò sóko amẹ́ríkà nàìjíríà la ibi tí kò sóko bá ti ṣẹlẹ̀ nìkan ní kéèyàn òjì وبركاته آخر سؤال السلام الصلاة الاستخارة سورة الصلاة الاستخارة سورة الصلاة الاستخارة afa abẹ́rẹ́ pé inṣàlá wàá padà bá àbí ìgbésẹ̀ nínú àwọn àwọn tí mo ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀mọ́ amánú súnà nàbí fún èso ọ̀ràn àyàn àwọn àwọn súnà oríṣiríṣi ọ̀kan ní akọ́lọ́ ní inṣàlá báàbù tá a kọjọ́ mẹ́jọ náà irú oríṣi ọ̀ràn míì náà ni tó tún yàtọ̀ fún òṣù ara àwọn àwọn iná ní sọ̀dá tó lè ìwọ̀n kéèyàn kọ́nà wò fi hàn yín gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ nu sílẹ̀ àdẹ́bà muhammed sọlọ sọlọ gbogbo ẹ̀yin ọba mi lé yìí kò ní ìdí ńlọ ọba yẹn pé bá ń tẹ̀ yẹn kò ní ìdí ńlọ ọba yẹn pé bá ń bu ẹ̀sùn bá wò àmúgbà tó kọ́pọ̀lọpọ̀ wọ wádìí ìdí mẹ́nu àkọ́hánù ẹ̀sùnà ló ń yé wa àbẹ́lẹ̀ yìí ló ṣe àbẹ́lẹ̀ yìí ló ṣe báyìí ló ṣe irú wọn báyìí ló kí irú àdúrà báyìí ni kò ṣe. ìṣe ọmọ àwọn apàdà tó bẹ̀rẹ̀ àwọn ti bẹ́ẹ̀rẹ̀ àbá mi pé sóun náà ń bẹ nú àwọn àrùn dàwátò àkùbà àwọn àrùn bẹ́ẹ̀rẹ̀ lè kí nígbà tí èèyàn lè yan náà ìṣèlú yìí ló ṣe kò ṣe ń bẹ̀ torí pé ẹ̀rí mo ti wí lẹ́ẹ̀kan mo ní ohun tó ẹgbẹ́ lè rò lè tàdéédé sábàbí kan kí kọ́dọ̀ ọ̀yàn ló ti wá ní ọ̀sẹ̀ eléyìí yàtọ̀ fún bí wọ́n bá tún sọ̀rọ̀ àti ìjẹ̀ lára kó ní sùúrù nígbà tí èèyàn bá lè yan náfìlà àgbàlẹ̀ kó tó fi. béèyàn bá sì wá wò pé ń máa ṣẹlẹ̀ sẹ́lòmíì ká ah, wákàtí kan náà wọ́n fún mi pé ju wá méjì wá àbí kí wákàtí kan yóò sì tó tó ah, àsìkò wa yẹn náà kò tí ì wọlé kọ́dà bó bá rí báyìí èèyàn lè ṣàdúrà ìṣèkára láì yan náfìlà ó lè ṣàdúrà kẹ́ni ìṣèkára láì yan kẹ́ni láì yan náfìlà torí básìkò lè yan náfìlà sọ́nà bá wà lọ́wọ́ àmọ́ wà lọ́wọ́.